أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه وادخلنا في عبادك الصالحين وادخلنا برحمتك في عبادك الصالحين وقال والسلام عليكم ورحمة الله وبركاته أدفكم الأمر أباكي صائمي لوادي غري لتسواج من تصير القرآن الكريم الذي أوكل من الصورة المنتحنه أو الممتحنة سورة الممتحنة أبي سورة الممتحنة سورة إيه؟ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتبعوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة فقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم من الشيء وأنا أعلم بما أخطيتم وما أعلمتم فمن يفعله منكم فقد ضل سواء إن يسبقوكم يكونوا لكم أعداء ويبتكون شيء أيديهم وألسنتهم فيبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يقسم بينكم والله بما تعملون بصير قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إذ قالوا لقومهم إنا قراء وما تعبدون من دون الله كفرنا بكم فلما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم سورة إيه؟ سورة الممتحنة أبي سورة الممتحنة سورة نين تجا فإذي آه، تتو القرآن سورة وقتا نبي ترتيب نبي في سوكاله النبي صلى الله عليه وسلم ó sọ̀kalẹ̀ ní lẹ́yìn suratul ahzab síwájú suratul nisa súrọ̀ ni tó sọ̀kalẹ̀ fún àlejò àfọ́lẹ̀ ní madina àwọn àyà tó wà nú ẹ̀ àyà mẹ́tàlá ni orúkọ rẹ̀ ó gbajúmọ̀ pẹ̀lú orúkọ rẹ̀ almuntahina láti àsìkò àlẹ́bí sallallahu alaihi wa sallam àyàfi pé àwọn míì wọ́n a máa kà pẹ̀lú fásitì àhà al-mumtahana lórí pé sífà ni fún arábìnrin tí wọ́n gba lẹ́tà lọ́wọ́ ẹ̀ tó mú lọ sí maka fún àwọn ará maka léè tó yẹ pé orí ẹ̀ ni súra náà sọ̀kalẹ̀ fún àwọn míǹkà ní alimọ̀mùtáhìnà yóò jẹ́ pé fífà ni fún súra náà fún rẹ̀ ìmáàmù Qurtubi rahimahullah ó ní alimọ̀mùtáhìnà. أي المبتدرة إيتيا أتدو أدوكم أضيف الفعل إليها مجازا هم في فعل أتي تسين وجاسورة مجاز من في حقيقة gẹ́gẹ́ يأتي سورة البراءة sọ سورة الفاضحة torí pé ọlọ́run fi àṣírí àwọn mọ̀láṣí sí àánú ẹ̀ ó tú àṣírí wọn láti pè ní súrọ̀tú alfáàbùhà súrọ̀ yìí tí a bá sọ pé súrọ̀tù mùmtáhánà فإنها أضاف إلى المرأة التي نزلت فيها èyí ni pé a fi kí súra náà ti sí ọ̀dọ̀ obìnrin tí súra náà sọ̀kalẹ̀ lé lórí ó ní Ummul Kulthum bíntì Uqba bíntì Uqba ibn Abi Mu'ayt ọlọ́wọ́ ká sọ ní súra náà pé sáńkẹ́ ìlú òǹdà mọ́ a'lamu bi imanihim sáńkẹ́ ìlú òǹdà الله أعلم بإيمانهن ó ní ìyàwó abdulrahman ibn awf ó bí ọmọ kan fún ibrahim ibn abdulrahman. afa sahibul itqan afa tó ṣe kíra al-itqan ó ní a máa pè ní suratul imtihan suratul imtihan èyí tí wàá tó máa pè ní suratul imtihan. mùnásábà súra yìí pẹ̀lú súra tó kọjá òní súratul Hashr alákọ̀ọ́kọ́ ni pé súratul Hashr ó sọ̀rọ̀ lórí fífi ìfẹ́ àwọn múmìnì lọ́mọ ìyá àtọmọ ìyá èyí tí ó ara wọn. bẹ́ẹ̀ náà ó tún sọ̀rọ̀ nípa ìfẹ́ àwọn mùnáfíkí pẹ̀lú àwọn kèfèrí táwọn tí a sọ síra kalẹ̀ fún bákan náà súra yìí òun náà ó bẹ̀rẹ̀ pẹ̀lú mẹ́tàlá tó ń kọ̀kọ́ àwọn lónìí láti mú àwọn kèfèrí lálábàtàyà lólùfẹ́ torí pé wọ́n má bàa dàbí àwọn mùnáfíkí táwọn náà mú àwọn Yahudi lálábàkàyà olólùfẹ́ ọ̀rọ̀ yìí ọlọ́wọ́ bá tún rìpíìtì ẹ̀ òun náà ló sì fi parí súra náà orí pàtàkì tó ṣe ẹlẹ́ẹ̀kejì ni pé súratul Hashr ó sọ̀rọ̀ fún lórí àwọn alùpùpù àti àdéhùn tọ́jọ wà láàrin wa àti àlẹ́bí sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ náà ni súrọ̀ yìí náà ó sọ̀rọ̀ lórí àdéhùn tí ń bẹ láàrin àlẹ́bí sallallahu alaihi wa sallam àtàwọn mùsùlùmí ẹni pé èyí tó kọjá ó sọ̀rọ̀ àdéhùn tí ń bẹ láàrin àlẹ́bí sallallahu alaihi pẹ̀lú àwọn ahlul kitab àwọn yahud àti nasara madina bẹ́ẹ̀ ni eléyìí ó sọ̀rọ̀ lórí àdéhùn tí ń bẹ láàrin àwọn mùsùlùmí mọ́kà àti àlẹ́bí sallallahu alaihi wasallam torí pé ó sọ̀kalẹ̀ ní sóńtò wọlé ìdíyà ni torí bí èyí súra yìí àti èyí tó kọjá wọ́n ní ṣe pọ̀ pẹ̀lú àwọn ẹ̀kọ́ tó wá nínú ẹ̀ àtàwọn ẹ̀sẹ̀ ẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀. Suratul Mumtahana ó sọ̀kalẹ̀ nítorí pé àlẹ́sà àkálà múra lọ́wọ́ láti lọ sí Makka ní fathu Makka. arábìnrin kan wá sí Madina láti Makka. lẹ́yìn ìgbà tí anẹ́sà sálà sọ fún àwọn ará ilé ẹ̀ àtàwọn ẹbí ẹ̀ wípé kó ṣe dáadáa sí i tó ń so pété sí ìgbẹ̀sìn. sódà nígbà tí wọ́n padà lọ sí mẹ́kà arákùnrin kan nínú àwọn mùsùlùmí orúkọ rẹ̀ Hafiz ibn Abi lọ sọ́dọ̀ àwọn ará mọ́ta. èròǹgbà rẹ̀ pẹ̀lú lẹ́tà yìí ni pé òun òun ará mọ́ta jù ọkọ̀ ìgbé mọ́ta yìí. wọ́n sì jọ pé yíra wá sí màṣílẹ̀ pẹ̀lú àwọn sàárì àlọ́bí sọ́dọ̀ bá wà ní ọ̀sọ́dọ̀. àwọn ní ọmọ ìyá ní mọ́ta wọ́n bá wọn mójútó àwọn nǹkan ni wọn wọ́n ti sí ọmọ náà ti maka mọ́ta dúkìá ni wọ́n ti sí mọ́ta àwọn míì ní ọmọ ìyá ọmọ bàbá ẹbí tó ń bá wọn mójútó ṣùgbọ́n òun nígbà tí èyí mọ́ta òun kankan tó lè máa bó òun mójútó àwọn tí pẹ̀lú ẹnìkan nínú àwọn ará mọ́kà tó ń bá lájọ pípọ̀ pẹ̀lú wọn ó ń tọ̀ wọn lè máa bó òun mójútó àwọn ọmọ òun àtàwọn adúkì òun ìdí nù tó fi kọ lẹ́tà sí mọ́kà ohun tó kọ́ nínú ẹ̀ ni pé ẹlẹ́sà àkàlà ti múra láti wá lọ sí mọ́kà láti gbogbo òkú so wọ́n wá fún arábìnrin yẹn tó padà sí mọ́ta. Màláìka Jibril ó ti wá fún àlẹ́sọ àtọ́nà lérò ohun tí obìnrin yẹn tó mú dání. Ó ní àlẹ́sọ àtọ́nà bá pé àwọn ọ̀kẹ́ nínú àwọn sọ̀hádẹ́ àwọn bíi márùn-ún wípé ọya ọkọ̀ sójú ọ̀nà ẹ bá ọ̀nà báyìí déédéé ibi báyìí ẹ bá arábìnrin kan arábìnrin yẹn lẹ́tà ń bẹ lọ́wọ́ ẹ̀ lọ́sọ́dọ̀ àwọn ọmọ ara mọ́ta ẹ gbà á nígbà tó bọ́ sójú ọ̀nà ohun tí ibi tí alexa sálà ti ní wọ́n bá ibẹ̀ lẹ́wọ̀n ti bá ọwọ́ ku ohun tí alexa sálà ní tí gbà wọ́n á ìwọ arábìnrin fún wa ní lẹ́tà tó ń bẹ lọ́wọ́ ó ní òsì ìkẹta lọ́wọ́ òwe wọ́n ní fún wa ní lẹ́tà tó ń bẹ lọ́bọ̀ rẹ̀ àbí ká tú ọ sí òwe wọ́n wá tú gbogbo àwọn ẹrù rẹ̀ wọn ò rí ìkẹta wọ́n ti fẹ́ máa lọ lọ́ba tó padà onífẹ̀ẹ́ ìdìnnà àlìbá ni dájúdájú agbá ẹ̀lẹ́tà àfẹ́làǹgbọ́.

nígbà àwọn ọmọ lọ́dọ̀ alẹ́ sọ àtàndà lọ́wọ́ ni ẹ̀sẹ̀ níbi ẹ̀jẹ̀ lágbájá lómi ló fún mi ní ìwé tí mo lọ fún àwọn ará mọ́kà. alẹ́ sọ àtàndà bá pe ẹni ó fún mi wò. ìkílódé tí mo mú ọ ṣe irú nǹkan tó ṣe yìí. lọ́wọ́ ni ìwọ òṣìṣẹ́ ọlọ́run. gbogbo àwọn sàhábà rẹ̀ tí wọ́n ṣe ìjírá wá sí mọ́kà káàkiri mọ̀dínà gbogbo wọn rẹ́rẹ́ lẹ́bí ní mọ̀dínà òun ò lẹ́nu kankan àwọn tó ń fi ilẹ̀ lé ọmọ àti ìyàwó àti dúkìá kò sẹ́ni kan tó lè mọ bóun mójútó òun ṣe lẹ́sìn ṣe pé òun ṣe tẹ̀tẹ̀ rí sí ọlọ́run àbí òṣìṣẹ́ ńlá ní àti ṣe mùnáfìkì sí ànábì sallallahu alaihi wa sallam. nínú àwọn sàhábà Sayyidina Umar wọ́n ti dìde ńlẹ̀ pé wọ́n ànábì fún mi láti ẹ̀ tó bẹ́ orí ẹ̀. ànábì sọ àkànnà ní rárá kọ́dà kọ̀ òun tọ́lọ́ sọ. wàlá taqulu lahu illa khayra gbogbo bàtẹ́ bá ti bá sọ̀rọ̀ ẹ̀ gbọ́dọ̀ bá sọ̀rọ̀ ní sọ̀rọ̀ aburú kankan àti fẹ́ kọjá pé oore lẹ́ẹ̀ka sọ̀rọ̀ èyí ni pé ẹgbẹ́ máa fi tọ́ka sí i pé o ṣe lẹ́yìn sí báyìí orí kó sòdodo ń tọ́fà tó fi kọ̀wé gan-an náà lọ́sọ kò sí yàtọ̀. ó máa kó dìde ọ ní yàrá lọ́la lágbájá yìí ó ti ṣe ó ti ṣe nifas na ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ àti àwọn amòmìnì sí ilẹ̀ fún mi kí n bẹ́ orí ẹ̀ a sábà sọ pé àlẹ́ ìsàlẹ̀ ahẹ̀lẹ̀ ìbájẹ́ ó gbàgbé pé arákùnrin yìí náà wà ní àwọn tó ń jọjọ bí ìbájẹ́ ó ní làálà lọ́ha اطلع إلى أهل البدر فقال fàkọ̀dé wájà láti lọ́kùnrin ìjọ́nà ó ní bọ́yá ọlọ́wọ́n bá ti mọ̀ tí ń bẹ nínú ọkà àwọn tí wọ́n jagun gádẹ̀ lọ́lọ́run ti sọ pé gbogbo nọ́bà wù yẹn ṣe àjẹ́nà ìjọra yẹ̀rẹ́ lórí lórí àwọn fàkọ́dé fàkọ́m tó dákun mi àbí gbogbo nọ́bà wù yẹn ṣe mo ti forí ló wá ní Allahu wa rasuluhu ààrẹ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ni wọ́n mọ̀. torí ìyẹlé ni súra yìí tó fi sọ̀kalẹ̀ fún àlejò ọ̀hánà. àkọ́kọ́ tó yẹ ká mọ̀ ni pé lásìkò yẹn àlẹ́sà àtàlà ti múra ogun lọ sí mọ́ta. ìtúntún bẹ nínú lẹ́tà yẹn ó ń ṣe àlàyé pé àlẹ́bí sọ́nà bá sọ́nà múra àti tó tí lẹ́tà yẹn bá ilé dé mọ́kà a mọ̀ pé ìbàjẹ́ tí ó ti kì í ṣe kékeré torí pé ẹni a lọ láì màpá ń bọ̀ ó yàtọ̀ sí ẹni tí ó ti màpá ń bọ̀ wá torí pé rẹ̀ ni owó múra sílẹ̀ so á ti bá ní àìmọ̀lẹ́ so irú ilé gbogbo agbára tó wulẹ̀ ó lè ní kò ní ní agbára tí ó fi lọ tí ó fi ṣe ìṣẹ́jáde láti jago náà ẹlẹ́ẹ̀kejì ni pé arákùnrin yìí ó tilẹ̀ jẹ́ pé ó sọ fáwọn ará mẹ́tàkì àdàbí ìgbọ̀ bẹ̀tù nínú ọ̀rọ̀ rẹ̀ èròǹgbà àti tiẹ̀ lọ́pọlọ rẹ̀ òun ò mọ̀ pé sísọ fún wọn ó lè ba nǹkan jẹ́ fẹ́ ṣe kàndá pọ̀ èyí pé ọ̀rẹ́ pẹ̀lú àwọn kan nínú ara àwọn ará mọ́ta tí wọ́n bá mójútó àwọn ọmọ rẹ̀ àti àwọn dúkìá. ìdí nù tó fi kọ lẹ́tà náà tó ń tọ̀. tó ń tọ̀ wá sí lẹ́tà òun kò ní dákẹ́ yóò fi àwọn àwọn ìyókù ní ara mọ́ta òun ni pé anẹ́pà sàlẹ̀m ọmọ zayd torí pé ìbáṣepẹ́ anẹ́pà sàlẹ̀m ọmọ zayd ni síwájú kárábìnrin tó kò ń lo nàìjíríà anẹ́pà sàlẹ̀m kò lè lọ sàlẹ̀kà wọ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbò ti lọ tán màláìkà jìbìrì ló wá sọ fún pé báyìí báyìí tó tẹ̀lẹ̀ ní ìgbà náà lọ fẹsẹ̀ wá rán àwọn tí wọ́n lọ gbalẹ́ta lọ́wọ́ àlejò sọmọmọ àwọn àlejò sọmọ ẹlẹ́ẹ̀kẹta ó ní pé ìgbàgbọ́ táwọn sàhábà tí wọ́n ní sí àlejò sọ́mọ́lá àwọn àrùn ìṣẹ́lẹ̀ wọ́n ti mọ̀ pé láyé ǹtíkú àní ìhàwà ànábì ò lè sọ̀rọ̀ torí ìfẹ́ ẹni àyàfi kọjá pé wáhàyí ni wọ́n ṣe fún un ìdí ní ọjọ́ ti ní ìgbàgbọ́ tó ń tó le koko pé lẹ́tà ń wà pẹ̀lú obìnrin náà gbogbo tó ń tilẹ̀ pé wọ́n ti tú gbogbo ẹ̀rọ ẹ̀rọ èyí èyí ló mú ọ padà pé arábìnrin mú lẹ́tà jáde tó o bá ilé mú jáde ní gbogbo ara rẹ pátá láti fi o orí pé a mọ̀ pé àlẹ́sùn àkọlẹ̀ ìlú parọ́ àyàfi kọjá pé wọ́n lọ parọ́ kó tó wá mú lẹ́tà jáde níbi tí o lè ronú àti tú olùlò olókùpamọ́ sí lẹ́ẹ̀tọ́ fi hàn pé arábìnrin yẹn náà mọ̀ pé lẹ́tà ti ń bẹ lọ́wọ́ òun lẹ́tà àṣírí ni kìí ṣe tó ń kàn níbú lọ́wọ́ àti tó ń lè fi sínú àpò ẹrù. ẹlẹ́ẹ̀kẹrin ó ní ẹni ó ní lẹ́tà gbẹ̀ngàn mọ̀hámàlà tí àlejò sọ̀rọ̀ máa wà àrùwọ̀ fẹ́lá tó ṣe pẹ̀lú ẹ̀ bó ti yẹ káwọn mùsùlùmí ó rí nìyẹn tó bá pé láàrin ara wa lórí ìjọba ìṣẹ̀lẹ̀ síwájú kásíwájú oṣù tó pàṣẹ àwọn ní oṣù bẹ̀rẹ̀ oṣù mẹ́fà torí pé àyè àkàn àtiwájú lé àmọ́ kí ni ipò rẹ̀ nínú ojú títún síwájú ọ̀ so ìwà wa pẹ̀lú àtiwájú yàtọ̀ sí bí àwọn ọkọ̀ ábà tó ń pè é. síwájú ká síwájú tó ń sọ̀rọ̀ gan lápá àwọn tí a ní experience ń tẹ̀lẹ̀ sọ pé nǹkan máa ń bàjẹ́ láti àwọn tòǹtò àwọn bá àwọn lélẹ̀ tí ò ní dúró de kí ni àwọn aṣíwájú sọ lórí nǹkan. sọ àwọn wọn ò tọ́kàn rẹ̀ le torí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ lọ́kàn rẹ̀ máa fi ń le omi fún mi láti ìbẹ̀ orí ẹ̀ lẹ́yìn ìgbà ó kọ́kọ́ gbà tẹ́lẹ̀ lọ́dọ̀ àlejò sọ̀rọ̀ bá wà lọ́wọ́ sẹ́lẹ̀ so eléyìí omi ẹ̀kọ́ tí a rí kọ́ nínú sísọ arábìnrin tí ó ń lẹ́tà lọ sí maka ìdí nu tí ọlọ́run ti sọ ááyà yìí kalẹ̀. àyà yìí ó pọ̀ fún wa láti dárí pọ̀ pẹ̀lú kèfèrí ká máa ṣiṣẹ́ hàn káwa máa kámo ní alágbàkàyà àyà yìí pọ̀ fún wa ọlọ́ni yá ayọ̀ nàbí nà àmàlú. mo pe ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo látẹ̀kẹ́fìdò àdúwíwà àwòrán ẹ má ti mú ọlọ́run àti ọ̀tá yín torí gbogbo ẹ tí ń bá ń bá ní sọ̀tà ọ̀tà yìí ni. ẹ má ṣe mú ní olùfẹ́ alágbàkàyà tulquna ilayhim bil mawadda fẹ́ máa fìfẹ́ hàn fẹ́ máa fìfẹ́ hàn sí i. lópin ìgbà tó jẹ́ pé wà kọ̀dé jáfárú bima ja'akum min al-haqq wọ́n ti kẹ̀kẹ́ rí sí tó wá fún yín lódodo ọlọ́run tó bá wà fún ọ̀sẹ̀ náà. يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم wọ́n lé yín jáde kó lòlù yín wọ́n lé àlẹ́bùsà ọ̀sẹ́lẹ̀ jáde kó nínú ìlú ẹ̀ àtẹ̀yìn náà kò sí nǹkan kan tẹ́ ẹ ṣe ju pé ẹgbà ọlọ́run ọba gbọ́nà ó ti tán. إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي tó bá pé lóòótọ́ lóòótọ́ lẹ jáde láti jago ẹ̀sìn torí ojú ọ̀nà ọlọ́run ọba láti pé ẹ̀ ń wá ìyọ̀dá ọlọ́run ọba àti ìyọ́nú ẹ̀ tusirruna ilayhim bil mawadda ẹ̀ ń fi ìfẹ́ hàn wọ́n ní kọ̀kọ̀ wa ana a'lamu bima akhfaytum wa ma a'lantum fún egbogbo ń tẹ́ ẹ ṣe ní kọ̀kọ̀ àti tẹ́ ẹ ṣe ní ìbábá gbogbo ẹ̀ pátá lèmi ọlọ́run ọba mọ̀ wọ́n mọ̀ èèyàn pàálù omi ṣe ó gbẹ́ tó wá tó ṣe ní eléyìí nínú omi kọ̀kọ̀dé kọ́nà tàwà àṣẹ̀dì ó ti so ojú ọ̀nà tó tọ́ ó ti sọ́nà afa onímù yẹn sọ̀rọ̀ ni yá ẹ̀yọ́ ẹ̀lẹ́bí na fọ́tàkùnlá àwọn rọ̀ṣùlẹ̀ wà á rò lò bí ṣẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ gba ọlọ́wọ́ ọba gbọ́ àti òjíṣẹ́ tẹ́ǹtì لا تتخذوا عدوي وعدوكم خلفاء وأحباء أما سمو أتامي أتي أتاني لولوفي أنت مأمونا لبكيا تفضون إليهم بالمودة إذا ما تفاها سوى فتخبرونهم بأخبار رسول الله صلى الله عليه وسلم أو عما صار أو رؤيا النبي صلى الله عليه وسلم هو kí ni dára nípa àtàlà ìfẹ́ ṣe kí ni àwọn nǹkan tó bá yín gbélé lò láti ṣe àwọn ọmọ wọn fẹ́ lọ ẹ lọ sọ fún àwọn ti bí lẹ́yìn ìgbà tó jẹ́ pé ọ̀tá ọlọ́ọ̀ni bá wọn ọ̀tá ilé ìfara sọ́dọ̀ ni wọn. wọ́sá ìrè mùsùlùmí ẹ sọ àṣírí àwọn mùsùlùmí yòókù náà fún wa وهم قد كفروا بما جاءكم من الحق من الإيمان بالله ورسوله lẹ́yìn ìgbà tó yẹ pé àwọn ti ya kèfèrí tí ń tọ́lọ̀ fi rán àlẹ́bíkà àkálà sí ní lódodo bẹ́ẹ̀ ni wọn ò gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ò sì gbàgbọ́ pẹ̀lú òjíṣẹ́ rẹ̀ náà wọ́n máa ń zàlà àléyìn nínú ìkùrán bẹ́ẹ̀ ni wọn ò gbàgbọ́ pẹ̀lú tí ọlọ́run tó ń sọ̀kalẹ̀ fún àlẹ́bíkà àkálà ní àkùrán يخرجون الرسول ويخرجونكم أيها المؤمنون من مكة والذين wọ́n lé àdínkà àkànnà àti ẹ̀yin múmìnì kúrò nínú maka lè annakum tasaddaquna billahi rabbakum torí pé ẹ̀yin ẹba ọlọ́run ọba yín gbọ́ ọba àtẹ̀dá yín wọ́n tó wá ṣìdúnàwó ẹ pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni in kuntum ayyuhal mu'minuna hajartum mujahidina fi sabilihi tó bá pé lóòótọ́ lóòótọ́ ẹ̀yin ní mìíràn lẹ jáde láti ṣe jihad lójú ọ̀nà àtọ̀lọ́wọ́ ọba pọ́ọ̀lì bíi na mọ̀rọ̀kọ́ọ̀tì àrùkùn tẹ́ǹtì ń wá ìyọ́nú èmi ọlọ́run sí ní fàdáàtì wá lu àdá ìwà àdá òkun ẹ má tòkù fẹ́ràn ọ̀tá mi àti ọ̀tá yín tòkùdúnà ìléyìn bí mọ̀wọ́dà tó fi rọ ẹ máa ti fẹ́ hàn láti ní kọ́kọ̀ọ́ torí pé wọ́n jẹ́ bí yín torí jẹ́ wọ́n jẹ́ àwọn ọmọ ìyá yín torí jẹ́ wọ́n jẹ́ àwọn òbí yín wàhálà àhàlàmù ìmọ̀ àfẹ́túmọ̀ mà àbàhàkùn èyí máa ń tẹ́ ẹ pamọ́ mo sì máa ń tẹ́ ẹ gbé jáde. ohun tẹ́ ní kọ̀kọ̀ ọlọ́run ọba mà. wọ́n ó ti ṣìnà ọ̀nà òjòjò wà ṣọwá àti ọ̀nà tó tọ́ ó ṣe déédéé wà bá ń ńlá ọkọ̀ sí yìí ó sì kùnà láti mú ojú ọ̀nà tó tọ́kàn áyà yìí gẹ́gẹ́ bí áyà ọ̀nà tó ní yáyọ lẹ́bí na ámánú láti ṣàfihàn yahuda wà nasọ́rọ̀ àwùdíyà bàbúhùn àwòrìyà ìbá ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba ẹ má ṣe mú àwọn yahuda àti nàṣàrà lólólùfẹ́ lálágbàkàyà apá kan lọ olólùfẹ́ ara wọn ni wọ́n mọ̀ ìyàtọ̀ wọ́n dà wọ́n mọ̀ ìyàtọ̀ wọ́n náà ní gbogbo ẹnikẹ́ni tó bá ń fìfẹ́ rẹ̀ wọ́n nínú yín fàyín náà nínú ó ti fi hàn ẹgbẹ́ náà wà pẹ̀lú wọn ni. آية من أولاني لا لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ọ̀tọ̀ tí mọ́mìnì ó fi ìfẹ́ hàn sí káàkiri yàtọ̀ sí mọ́mìnì Sayyidina Umar lásìkò rẹ̀ ó wá sẹ́kẹ́tì tó bàbá àkọ̀wé ó sì wá ọjọ́ tó sẹ́kẹ́tì yẹn ó mọ èdè àwọn tí wọ́n jẹ tí wọ́n rí kára jẹ̀bíra tó lára ó ní nǹkan ó ní onímọ̀ bó tilẹ̀ ó kéré jù nínú èdè wọn torí àti máa bá wọn sọ̀rọ̀ àti máa ṣe dáwà fún wọn àti máa kọ ìwé ránṣẹ́ sí ẹni tí ó bá wù tó bá fẹ́ kọ́ wọ́n wá wá wọn wọ́n wá rí arákùnrin kan tó yẹ pé yẹ̀wò òdì ni àbí nàṣàrà kẹtẹrí ni ó gbọ́ èdè ó gbọ́ èdè sọ́fẹ̀ tó mẹ́rin nínú àwọn èrò tó ń bẹ ní àyíká ó sì mọ ìwé kọ pé gbóngbó ó wá tó wá fún fẹ́yìn làwọn ọmọ pé yàrá àwọn àbírin mọ̀mìnì ìtọ́ ìwà ọlọ́run ṣe arákùnrin torí ọmọ ìwé kọ pé gbóngbó òṣìṣẹ́dẹ̀ tí ọ̀pọ̀ lórí àwọn èdè tó yí wa ká ṣùgbọ́n òun kìí ṣe mùsùlùmí o ó ní láyé láyé tó dàpọ̀ yẹ pé ní gbogbo ilé ayé pátá kò sẹ́ni tí ó bò káyé àkóhun òun ò ní gbà ọlọ́ni láyé tẹ́kìlì lòlù lẹ́nu káàkiri ìlà ọ̀lìyá mẹ́ndú lè mọ̀ nínú ẹ̀yin mú mi ní ẹmọ́sẹ̀ mú kékeré lálágbàkàyà yàtọ̀ sí mú mi ní bóòlù wọn sọ wá fi èèyàn tí ọmọ bóòlù kan àṣírí ìlú àṣírí àwọn mùsùlùmí àṣírí àwọn àṣírí dọ́là islam sọ̀rọ̀ ẹni tí kìí ṣe mùsùlùmí. sọ eléyìí ni àlùwàlá wal ìdí méjì wọn ni ọlọ́run ń bí ọ̀dùnkẹ́fọ́rú bí màá já nàìjíríà ohun tí ò fi tọ́kẹ́ ti fi ìfẹ́ hàn rán orí pé wọ́n ya kẹ̀kẹ́ rí tí n tó gbé tọ́nà fún ní gbòdòdó èyí ni Islam àti Quran bẹ́ẹ̀ ni wọn ò sì gba òbítẹ́ àlẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam wọn ò bá gbọ́ sábàbí ẹlẹ́ẹ̀kejì يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم àwọn ni wọ́n lé òṣìṣẹ́ ńlá jáde kó nínú ìlú ẹ̀ àtẹ̀yìn náà kò sí ẹ̀ṣẹ̀ kankan tẹ́ ẹ ṣe ti pé ẹbẹ èmi ọlọ́run ọba gbọ́ ìdí àtẹ̀dá yín ẹgbà wọ́n gbọ́ ẹgbà mí gbọ́ ìdí inú sáti dé ipò nù tí wàá ló dé gẹ́ẹ̀fì máa fi ìfẹ́ hàn wọ́n. gẹ́gẹ́ bọ́ lọ́n ṣe sọ́mbò ní alẹ́bí iná ọkùnrin jú mí ń dìyà rí ilẹ̀ lẹ́yìn hàn àwọn tí wọ́n lé kó tí wọ́n lé jáde kó lù wọn láì ṣe pé wọ́n ṣe nǹkan kan kò sẹ́sẹ̀ kan bí wọ́n ṣe illa an yaqulu rabbuna Allah ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe ojú pé wọ́n ní ọlọ́run ọba o ò ní àṣẹ̀dá wa ọjọ́ tuntun èyí tí nǹkan kan tó fi ń fìyà jẹ wọn wọ́n fi gbogbo ọ̀tá kan wọ́n ju pé wọ́n ní àwọn ọmọ ọlọ́run ọba gbọ́ oṣù kìkan. lẹ́yìn náà ọlọ́run wa bá ó kún àwọn mòmìnì lẹ́dùn wípé wọn kò gbọdọ̀ mú ẹni tí kìí ṣe mòmìnì lálágbàkàyà. ọlọ́run ní in kuntum kharajtum fi sabili wa أي لا تتخذوهم أولياء ẹ má ti mú wọn lálágbàkàyà tó bá pín lóòótọ́ lóòótọ́ ni kharajtum fi ẹ jáde torí ṣe jihadi lọ sójú ọ̀nà àtọ̀lọ́m ba'dina mardati ankum tẹ́ ń wá ìfẹ́ inú ìyọ́nú èmi ọlọ́run ọba fi ní padà tí wá lú a'da'i wa a'da'ikum ẹ má ti fi àwọn ọ̀tá mi àti ọ̀tá ti ní wàkọ̀dé akọ̀rọ̀dúnkùn mi ní àdìkùn lẹ́yìn tó ti lé ikú nílùú yín wọ́n àmọ́ àdìkùn wọ́n jẹ́ kẹ́ ẹ mú dúkìá yín kó bẹ́ẹ̀ làwọn ọmọ yín náà wọ́n bà wọ́n lọ yín. kí ni ìdíjọ́ ti ṣe bẹ́ẹ̀ torí pé wọ́n ń bínú yín lórí ẹ̀sìn kẹta تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ṣé ẹ máa fi wọ́n ìfẹ́ hàn wọ́n ní kọ̀kọ̀ ẹ máa fi àṣírí àlejò àtẹ́ńdà hàn wọ́n orí tó lè bàjẹ́ nífẹ̀ẹ́ àwọn nígbà tẹ́ ń ṣe kò sí ìtìlẹ̀ ọ̀nà èyí tẹ́ ẹ ṣe ní kọ̀rọ̀ ọlọ́run ọba mà èyí tẹ́ ẹ ṣe ní ìfàbá ọlọ́run ọba mà torí pé ọlọ́pàá gbogbo ń tọ́pa náà ti lẹ́yìn náà lọ́lọ́wọ́ bá wá lọ́bà wọn lẹ́nu pé wọn ò tó kó kìlọ̀ wọn ò tó gbọdọ̀ serú ẹ̀ mọ́ torí tí wọ́n bá ilé ṣe ìjìyà tó ga ilẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba fún wọn ọlọ́ni wọn mọ́ yẹ̀fà zẹ́ẹ̀lì kàmínkù gbogbo ẹnikẹ́ni tí ó bá tún serú ẹ̀ tọ́ ẹ mọ̀ pé ọ̀pọ̀lì bọ́ọ̀lù lẹ́yìn náà ọlọ́run tó wá mẹ́nu bà àwọn nǹkan mẹ́ta kan yàtọ̀ sí ètò ti kọjá tí ó pọ̀ fún wa láti máa mọ́ àwọn aṣèṣèrí lólùfẹ́ tó fi hàn pé ó di dandan kẹmu wọn lọ́tà gẹ́gẹ́ báwọn náà ṣe mú yín lọ́tà tó tó ń fi ọ̀tá àwọn mùsùlùmí Mẹ́kà tó bí ń hàn gẹ́gẹ́ bí ó mẹ́sẹ̀ ń bá àlẹ́bí sallallahu alaihi wa sallam sọ̀rọ̀ ọlọ́ni ń yẹ pọ̀kú fún. إن يفقهوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم ọlọ́run ní nígbà tẹ́ ń lọ sọ àṣírí fún ọ ń yọ sọ̀kù kùn wọ́n bá ilé borí yín wọ́n rí ìrànlọ́wọ́ lórí yín yẹkúrò lẹ́kùn àdá wọn ò ní bá yín sọ̀rẹ́ o ẹ̀yin tẹ́ àwọn nǹkan wọn ò ní bá yín sọ̀rọ̀ yín ni wọ́n yẹ ilé ikú àìdíyàwó ọwọ́ wọn orí yín wọn ní fi wa wà á lè fi nàtò yóò máa ti bí wọ́n máa ti bí wọ́n ti máa fi ọwọ́ bá sọ̀tá bẹ́ẹ̀ náà ni wọ́n fi máa fi àwọn àwọn bá sọ̀tá ọ̀rọ̀ aburú omi wọn máa sọ fi yín wà wá dùn lẹ́wọ̀n tẹ̀kọ̀rọ̀ torí pé ń bẹ lọ́kàn wọn ni pé kẹ́yìn náà ti This is the reality. Gbogbo òfẹ́ tó wulẹ̀ kó fi máa hàn eh, ẹni tí kì í ṣe mùsùlùmí. Ó lé nífẹ̀ẹ́ rẹ̀. Àyàfi kó fẹ́ tó fi ẹlẹ́kọ̀ọ́ ṣòṣò ti tẹ̀. Ọ̀nà tó lè gbà nífẹ̀ẹ́ rẹ̀. Gbogbo ìfẹ́ tó ń fi mọ́ra yín mọ̀dá hánà rẹ̀ ń fi mọ́ra yín. Èyí pé ká máa ká máa ohun dúdú ní funfun ilẹ̀ ń fi fúnra yín. Àfáà oní mọ̀yẹ́sà oní. إن يظهر بكم هؤلاء الذين تسرون إليهم بالمودة àwọn tẹ́ ń sì jẹ́ hàn ní kọ̀kọ̀rọ̀ lọ́ba ilé borí yín yẹkúrò harban àlẹ́kùn wọ́n máa bá yín jà ní títí láíláí wọ́n yà mú dùn ilé ìgbìmọ̀ àìdíyà òǹdè pàtó wọ̀sẹ̀bì ọwọ́ wọn orí yín yọ́ wà bí wọ́n ti ń parí bẹ́ẹ̀ ni wọ́n máa mú yín wà ìsìnlẹ́tò olùsábà bìṣẹ́tì bẹ́ẹ̀ ni àwọn ọmọ náà wọ́n ní ilé ọwà wọ́n máa kú yé lórí kìrìkì èyí wà ó lùpàdé sàmánà àlàáfíì hàní láwùtà kúrò nà nípìnlẹ̀ torí pé tẹ́lẹ̀ dáàmà in tí wọ́n ń tẹnu kẹ́yìn náà kẹ́ẹ̀ kẹfẹ́ rí báwọn ṣe di kẹfẹ́ rí dàbí mo ti ní wọ́n fẹ́ ìdí nù pé ẹ bá wòye sí àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ nígbà tá a wà lọ́dọ̀ àwọn náà ti bá àwọn tí kì í ṣe mùsùlùmí sọ̀rọ̀. so gbogbo ògbà ní táwọn bá ń ṣe lọ́fẹ̀ẹ́ tẹ̀ ṣe. èyí tí ń bá mu jí yóò máa bínú sí nítorí bẹ́ẹ̀ mu jí. ẹ̀yin yóò máa bínú sí ẹ̀yin tó bẹ́ẹ̀ ọ ẹ̀yin náà yẹ fẹ́ máa bínú sí ife emu ti oní ọ̀rọ̀ máa bínú pé ní máa dàgbà ọkọ̀ sí rẹ̀ lọ. tó a bá lọ sóde ìwọ nìkan yàtọ̀ fọ́ọ̀lù torí pé wọ́n fẹ́fẹ́ ṣe ń bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ náà la ló ti di àwọn obìnrin láàrin ara wọn tó máa ń bá ẹni tí ò síwà rẹ̀ ò dá ẹni tí ó ta burú tí máa ń bá ń sọ̀rọ̀ yọ ọ̀fẹ́ láti ẹgbẹ́ oúntọ̀ náà máa ṣe tó ìṣòro. inú rẹ̀ kò ní tù sí kò ní tù sẹ́nà dáadáa tó àyàfi tó bá ń ṣe ṣe ìṣòro nígbàtọ̀ bá bẹ̀rẹ̀ sí fa sìgá àwọn àníyàn náà ó ń pè ní ìsìn gbogbo ẹ̀ ti da àti ṣe déédéé lò tó bá ti bẹ̀rẹ̀ mú sí mú sí orí ní ìsìn gbogbo wa náà kò sẹ́ni ó yàtọ̀ láàrin ara wa so that is it o ò lè bá ẹni tí ń ṣe ìwádìí rẹ̀ tí ò ní fọ́ sínú wa tí ń ṣe in yẹ ọkùnkùn lẹ́kùn àdáa níbi ọlọ́run ti àwọn nǹkan kan ó fi ń ha àwọn amúnì ní pé ìdí bẹ́ẹ̀ fi ní bá sọ̀rọ̀ ni pé tí wọ́n bá ilé borí ní ọ̀tá ni wọ́n bá ń ṣe. ọ̀pọ̀lọpọ̀ wa tí àrí ibi tó ṣẹlẹ̀ a sì gbọ́ àwọn oríṣiríṣi ìròyìn láwọn tó pé wọ́n wọ́n lọ kí àwọn òbí wọn ni nígbà tó tó bẹ́ẹ̀ wọ́n lọ wà lọ́dọ̀ àwọn òbí wọn pẹ̀lú àwọn ọmọ wọn nígbà tó tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ń lọ̀rún àtàwọn ọmọ ẹ̀wọ̀n ò lọ́dọ̀ àwọn òbí ẹ̀ torí pé ẹni ó bí ìdí kọka bàbá ẹ̀jẹ̀ ẹni bẹ́ẹ̀ tí mo pé ìyá a máa yàtọ̀ gbogbo ìgbà torí pé òun ò ní dàbí pẹ̀lú ẹ̀sùn ọmọ rẹ̀ ọmọ ọmọ rẹ̀ náà ní bó ti wù lórí. olówó á sọ pé ọya gbogbo ọ̀nà tó bá mọ̀ fún àwọn ọmọ rẹ̀ kó máa lọ tó ọba ilé dúró pẹ́ síbí àti gbọ́ fáwọn tó ń bọ̀ wá kọ́ ẹni tí ó sì ti wá jẹ wọn bàbá rẹ̀ gan ni. àti irú ìbáwọ̀ náà fojú wa rí ní ìkárí rẹ̀ tí wọ́n bá wá jó ilé ẹnìkan wọn ò ní lọ àti ẹbí ẹ̀ ni wọ́n ló síwájú ẹbí rẹ̀ tí wọ́n jẹ gbọ́mọ bàbá gbọ́mọ ìyá olú síwájú tó lè fúnfẹ́ mùsùlùmí. so example aya yìí ó ti wà fún wa àbíyáni ìyẹn kọ̀kúnkún yẹkúrò lẹ́kùn àbẹ̀ tí wọ́n bá yẹ lè borí yín ọ̀ka rọ́ọ̀bà yín ṣe wọ́n yẹ kọ̀kú ilé ikú àìdíyàwó àìsàn ìdàkùn bìṣù ọwọ́ wọn olówó fi máa bá yín jà ẹnu wọn olówó máa fi bá yín jà gbogbo aburú pátá ni wọ́n máa sọ ń fa yín. wàwá dú lẹ́wọ̀n tẹ̀sùrù torí pé n tí wọ́n ń fẹ́ oníkẹ́yìn náà ti kẹ̀kẹ́ rí bíi tiwọn wọn ní nífẹ̀ẹ́ iṣẹ́ ìbáwújẹ́ ẹlẹ́sìn yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ní kúkúrú ìnáhàwùlà يودون لكم كل الضر والأذى في دينكم ودنياكم àwọn tẹ́ ẹni yẹn gbogbo aburú pátá ni wọ́n fẹ́ kó bá yín lórí ẹ̀sìn yín àti ìgbésí ayé yín fàkẹ́ ìfàfikùn bá dà hàdà àtàmùdúnà ìrẹ́yìn ìbáàlẹ̀ mọ̀wádà kí ni tí ó wà sórí mọ́ kẹ́ẹ̀mọ́ ṣùfẹ́ náà rẹ̀ láwọn kan lè jáde kúrò sọ lẹ́yìn náà ọlọ́run wa mẹ́nu ba arábìkọ̀ òdì ìwọ̀n ìmáà àsopọ̀ ẹ̀sìn àti ìgbàgbọ́ ó ní àsopọ̀ tó dágbára jù òun ló sì láǹfààní jù ó láǹfààní ju ẹbí lọ torí yorùbá náà ní ẹbí a máa dání àbí wo ni wọ́n ti rí ọ̀dà pé àbíbẹ̀kọ̀ fèrè ọ̀sọ́dà wọ́n ní àjùmọ̀bí ọ̀pọ̀dánù ẹni abínibí a máa dání náà. so ọ̀rọ̀ àbíbọ̀ okùn tó so èèyàn pọ̀ lórí ìmánì àtẹ̀sẹ̀ olólágbára jù ó lágbára tó tẹ̀bí lọ nínú àwọn tó ń bá lẹ́yìn sọlọ́láwà àwọn sọ́nà ìjà àwọn tó hẹ́ẹ̀dì ẹbí rẹ̀ ni gbogbo àwọn àbúrò náà àti ọ̀pọ̀ wọn báyẹn gbogbo wọn ẹbí àlẹ́bí nìkan ló bá wọn àwọn ọ̀sẹ̀ àwọn ṣùgbọ́n wọn bá pọ̀ kájú àwọn aláṣíwájú níbi ọ̀tá ṣiṣẹ́ ọlọ́ni láǹkà ń bá àkùn àfáàmù لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله ما تعملون بصير ọlọ́run ni ẹ̀kẹ́ kíkẹ́ ẹgbọ́ àlàyé òdodo ó ní pé ẹbí tẹ́ rí omi kò sáǹfà ní kàtọ́fẹ́ sí fún yín lọ́rọ̀ lójọ́ pẹ̀lú àṣíyàmù wọ́n lá àwòládùkù kódà àwọn ọmọdé ẹbí wọn láǹfààní kan dé fún lójọ́ pẹ̀lú àṣíyàmù lórí pé kí ni yóò máa ṣèyàmù sí yẹ́pùsìlù bẹ́ẹ̀ lọ fún mi lójọ́ pẹ̀lú àṣíyàmù wọ́n yà lọ́tọ̀ ni òun kálukú ọ̀lọ́ nílọ tiẹ̀ ni torí pé orin tó ń kálukú ọ̀nà kan ni pé bẹ̀rẹ̀ gbé tiẹ̀ ń bẹ̀rẹ̀ gbé tiẹ̀ ni èyí tó mi lẹ́rù mẹ́tẹ̀ẹ̀tọ́ orin káwọn àwọn ẹ̀yà ọmọ ọkọ̀ nígbà táwọn kékeré ni. bẹ̀rẹ̀ bó gbèsè ẹ kéde ní ògbèsè ní bẹ́ẹ̀ sì ló máa rí lóòjọ́ tó ń dẹ̀ ṣe àmọ́. wọn máa wù bí màá sáà máa lọ sí i gbogbo ń tẹ́ ìṣe ń ṣe lọ lọ́wọ́ ọ̀gá mọ̀. àfa onímùyẹ sàrọ́ ní láńtàǹfà òkun kọ̀rọ̀ bá ti kún wọ́lá ọ̀nà àdẹ̀kún شيئا حين تولوا القطاع من أجلهم. وكان فانيكا سوى بي tẹ́ ń fi fẹ́ hàn wọ́n yẹ pé kèfèrí ni wọ́n lórí kèfèrí wọn bẹ́ẹ̀ làwọn ọmọ yín gan táwọn náà ò fa ẹ̀sìn kò sáǹfààní kan tí wọ́n ṣe fún yín lóòjọ́ gbèndé àti àmà pẹ̀lú máa fi ìfẹ́ hàn wọn. torí pé ìyàwó máa ń ṣèyá àmà sí ìyá kúrúkú lọ́ọ̀mù báyìí náà fún mi lóòjọ́ gbèndé àti àmà ọlọ́run yà yín sọ́tọ̀. fàyọ̀dù sílùú àhàdà sọ́ àti ìjẹ́ nà àwọn tí wọ́n bá tẹ̀lé tọ́ lọ́run ọlọ́run fi wọ́n sínú ọgbà ìdẹ̀ra bẹ́ẹ̀ ni wà á ní mọ̀ sí ẹ̀fìn náà àwọn tí wọ́n tẹ ọlọ́run ọba tí wọ́n tẹ̀lé lọ tẹ̀lé tọlọ́run ọlọ́run ó fi fi wọn lò náà ọlọ́run wá ní pé ìwọ tó wà ná nínú àwọn ẹbí torí lágbájá máa bọ̀ wá náà rárá o àbí ìwọ tó wà iná nínú àwọn ọmọ torí ìyá rẹ̀ máa bọ̀ wá náà kò ní rí bẹ́ẹ̀ wàlláhu bima ta'maluna basir ọlọ́run gbogbo tẹ́ ń ṣe láyà fa àlẹ́ ìṣe ìmì àkùwárí fún wà àmà ìfẹ́ kò sí nǹkan kan tó pa mọ́kọ́ lọ́run nínú tẹ́ ń sọ àti iṣẹ́ tẹ́ ń ṣe níṣẹ́. ọlọ́run ni fàyídà ló fi hàn kò sùn فلا أنساب بينهم يوم يومئذ ولا ولا يتساءلون ṣe lè ká bá ti sọ pọn ìhó ṣíṣe pọ̀ sí àmọ̀ tó lọ́jọ́ náà kò sí ẹbí kẹta láàrin àwọn èèyàn kò sí ti ń jẹ́ bí mọ́ oṣù tán ó kì ní béèrè ara wọn pẹ̀lú ẹnì kò ní béèrè ẹnìkan يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ يومئذ شأنه ṣàánú yòòlì ọjọ́ tí èèyàn ọmọ kápó ẹbí ẹ̀ yóò kápó ọmọ ẹ̀yẹ́ yóò sì kápó ìyá rẹ̀ yóò kápó bàbá rẹ̀ tó wá yóò fi ẹ̀ka fúnyàwó ẹ̀ gbogbo àwọn ọmọ ẹ̀ pátá ní ọ̀sà kan torí pé kìí sọ ọjọ́ tá a máa ń dúró bẹ̀ nìkan ọjọ́ tí tó ń kálukú tó kò ní gbọ́ kò ní rẹ nìkan kan lẹ́rù pẹ́ẹ́pẹ́ tó ti wù lọ́mọ ọjọ́ ńlá ni yẹ́wò máa yẹ fẹ́ rò lọ́rùn òní ọ̀sìn yìí ọjọ́ tí èèyàn ọ̀sàkọ́ bí rẹ̀ ọmọ ẹ̀yẹ́ ẹ̀ ni òun ó gbà yóò ti sá fún un yóò sá fún yẹ́ ẹ̀ gan àti bàbẹ́ kódà yóò ti sá fún òun lẹ̀. kí ló fà á lèkúnlè mìíràn nínú yàwó má iṣẹ́ àmì ìyẹ̀wòlè torí pé olúkúlùkù ti ti ẹ̀ tó gbọ́ kò ráyè ìtẹ̀lẹ̀ kan fẹ́ẹ̀fẹ́ẹ̀. فالمودة لا تنفعك القيامة إذا لم تخش الله تريد ìfẹ́ kò lè ṣàǹfààní lóòjọ́ gbẹ̀lẹ̀ àti àmà àyàfi tó ń pé ẹni ká nífẹ̀ẹ́ torí ọlọ́run ẹni a nífẹ̀ẹ́ rẹ̀ torí fún náà nífẹ̀ẹ́ ọlọ́run ní ti sọ́ọ̀lì kúlò ní ti sọ́ọ̀lì ọmọ ìrìn torí pé gbogbo nǹkan pátá gbogbo nǹkan pátá lóòjọ́ gbẹ̀lẹ̀ àti àmà láàyà wọ́n sọ́tọ̀ olúkúlùkù ọlọ sọ́nà ẹ̀rí. Nà lẹ́yìn eléyìí ọlọ́run wá fa áńkàlì wa sí lọ síbòmíì wípé káwo ànábì Ibrahim alayhi salatu wa salam bó ṣe wà pẹ̀lú àwọn òbí ẹ̀ àti àwọn kèfèrí irú tó yẹ ká kọ́tù nìyẹn èyí ni pé àtàáṣì bí Ibrahim alayhi salam والذين آمنوا معه kí kọ́sí pẹ̀lú ànábì Ibrahim àtàwọn tó gbàgbọ́ pẹ̀lú ẹ̀ ọlọ́ni kọ̀dùkà lẹ́kùn. قد كانت لكم أسوة حسنة في إبراهيم إذ قالوا لقومهم إن كنا ومما تعبدون من دون فمما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم الأمين إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله ربنا عليك توكلنا وإليك أهدنا وإليك المصير. أولا قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين آمنوا والذين معه dájúdájú ẹ̀kọ́ tó dá oúnjẹ ẹkùn yí lára annabi ibrahim àtàwọn tó gbà kọ́ pẹ̀lú ẹ̀ ìfọ́ọ̀lù lùkọ́ùnìhìn nígbàtí wọ́n sọ fáwọn èèyàn wọn àwọn ẹbí wọn àwọn ará wọn inna bura'ahu minkum kò sí tọ́ka wa mimma ta'buduna min dunillah àti tẹ́ ń sìn ya kùtùrú sí yín torí pé àní tẹ̀lé ẹ̀sìn ya ọkọ̀ yín na wa bada baynana abadan títí láíláí hatta tu'minu billah títí ẹ ti gba ọlọ́run ọba gbọ́ wahdahu nìkan ṣoṣo bẹ́ẹ̀ ni máa tẹ́lẹ̀ pẹ̀lú ọlọ́run ọba mọ́ illa qawla Ibrahim ohun tẹ́ẹ̀ ní kọ́sì rẹ̀ ni pé àyàfi ọ̀rọ̀ ànábì Ibrahim tó ní la tó sọ fún lè àbí fún bàbá rẹ̀ la afẹ́fẹ́ ọ̀nà náà dájúdájú màá wá foríjì fún ọ lọ́dọ̀ ọlọ́run wa ma amliku laka min Allah shay'in tó ń ti bẹ́ẹ̀ mi ò ní agbára kan tí mo lè ṣe fún ọ lọ́dọ̀ ọlọ́run ọba ipe tí mo lè tí mo lè tí mo ní tí nǹkan kan rẹ̀ tẹ̀lẹ̀ sí ọ mi ò lágbára kankan. Ànábì Ibrahim bá tún sọ pé Rabbana wọ ọlọ́run ọba wa alayka tawakkalna wọ́n la gbẹ́kẹ̀lé o wáyé lẹ́yìn ká ànábùnà ọ̀dọ̀ ìwọ́n fẹ̀yìntì wọ́n ilẹ̀ ìtẹ̀lọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ náà sì lè padà sí wà ló ń lẹ. Àfá onímọ̀ yẹn sọ̀rọ̀, wọ́n ní kọ́ kẹ́lẹ̀ tí lọ́kùn àyúwà nínú na kúbu wa tó lùhásà na tó fi Ibrahim alayhi salam wọ́n lẹ́bí na máa hù mí na lùmìnirin. Ó ní dájúdájú ó ń bẹ fọ́yìn mú mi ní àríkọ́sẹ̀ tó gbà lọ́dọ̀ Annabi Ibrahim alayhi salatu wa salam àti àwọn tó gbàgbọ́ pẹ̀lú rẹ̀ nínú àwọn múmìnì ṣèyìnà kọ́ọ̀lù lè kọ́ mi ìmọ̀ kàfìrí ilẹ̀ bìlá nígbà tó ń sọ fáwọn èèyàn wọn tó pọ̀tọ̀ lọ́n tí àwọn kèfèrí iná wọn sí àwọn àwọn èrè àtàwọn nǹkan míì tẹ́ ń bọ kàfárùnà àbíkùn èyí ni pé àti fi yín sílẹ̀ kò sí tọ́kàn ọkàn yìí mọ́. wà á ń kárùnà máa á ń tún ààrẹ yìí mí àwọn akọ́ńtẹ̀ ń ṣe ní ó sì ṣe hàn láàrin wa àtẹ̀yìn pé ọ̀tá ni wá bẹ́ẹ̀ ni oníbínú ara ẹni ni wá lópin ìgbà tẹ́ ẹ̀ bá sì ń bọ́ lọ́run sọ̀tá tẹ́ ẹ̀ gbàgbọ́ lọ́run àti ti òjíṣẹ́ rẹ̀ kò sí ń tọ́ka àbọ̀ nìyí àtàtù ìmìnàmì láì wàdà títí àfitẹ́ ẹ bá gba ọlọ́run ọba nìkan ṣoṣo gbọ́ lákìn ìláyẹ̀ kùlùfì ìtìdá ṣùgbọ́n ìjẹ́ pọ̀ sí èyí tí ànábì Ibrahim tó sọ fún bàbẹ́ kò sí nú ẹ̀ ìsèfáàrù Ibrahim àdàbí ó ní ìwákòríjì Ibrahim fún bàbá ẹ̀ torí pé ńgbà tó ṣe ó ṣe láti pé àdéhùn ni ọlọ́run sì kọ̀ fún lẹ́yìn náà ètò kọ́mọ́ṣe máa فإن ذلك إنما كان قبل أن يتبين لإبراهيم أن أباه عدو لله. torí pé ó ṣe àlùkọ́wọ̀ yìí ó ṣe àdéhùn yẹn torí pé ṣe tí ìrántí àdẹ́bí Ibrahim ipe bàbá òun o dájúdájú ọ̀tá ọlọ́run ọba ni ṣùgbọ́n nígbà tó fojú hàn gbẹdẹgbẹ ipe ọ̀tá ọlọ́run ọba ni fàdámà tàbájìyànà láwọ àdáwọ àdúgbò nìlá tàbárọ àmẹ́ńgò ó fi bàbá ẹ̀ sílẹ̀ orí kò sí tọ́kànlé pẹ̀lú ẹ̀ nígbà tó jẹ́ pé wá dojú kọ lọ́rọ̀ pé rọ́bànà wọ lọ́rọ̀ bá wa àlẹ́yìká ìdàmẹ́tìlá orí ọ̀wà ìwọ lágbọ́kànlé wọ́n ilé ìkàrọ̀já ànàbì tọ́ọ̀bà ọdọ́ rẹ̀ là ń padà sí pẹ̀lú tútú bá tọ́ fún ọ ló nípa ìṣẹ́ wa wọ́n ilé ìkàlùmọ́rìsì ọ̀yọ́ ọmọlùkìyàmù bẹ́ẹ̀ ni ọ̀dọ́ rẹ̀ lá padà sí lóòjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù so àdìsí àmì áyà yìí áyà tí ọlọ́run fi ń tó fi ń kó wa lẹ́dùn ká kọ́ṣe pẹ̀lú àlẹ́bí Ibrahim níbi pé òtítọ́ ni pé bàbá òun bàbá òun ni kó mú bàbá rẹ̀ lẹ́yìn ìgbà tó sí pé ọ̀tá ọlọ́run ọba ni. في رسول الله أسوة حسنة bẹ́ẹ̀ náà lọ́lọ́run sọ pé ó ń bẹ fún yín lọ́dọ̀ àlẹ́bí Muhammad sallallahu àfà àlùsí nínú tẹ̀sí rẹ̀ ó ní ọ̀rọ̀ ọlọ́run tó ní kọ́díkà lẹ́sìnàkùn kùsùwàtún hasanatun fi Ibrahim ta'kid lẹ́àmìrì nǹkan àlejò ẹni pé ọlọ́run fi kàn pa ìpè ọlọ́run kọ̀ fún yín kẹ mọ́ mú àwọn ẹ̀sìn òrí lọ́rẹ̀ wàtàkì àti fíìmù wa lẹ́sìn kùsùwà ó tún fi rin yẹn pé àṣìṣe ní ohun mímọ́ múkèkè rí lálágbákàyà pẹ̀lú kíso ànábì Ibrahim àtàwọn tí wọ́n bẹ pẹ̀lú ẹ̀ lìyá alama anna ubbati anna ubbati láyé ta'ala tí ó lè mọ̀ pé ìfẹ́ o kéèyàn ó nífẹ̀ẹ́ torí ọ̀tọ̀ náà ló dáa jù wàlúbùgbù bíi kéèyàn bá máa sọ̀ká kọ́sọ̀ká torí ọ̀tọ̀ náà ló dáa jù min awsat Islam ó wà nínú okùn tó lágbára jù nínú ẹ̀sìn فلا ينبغي أن يغفل عنها وداكي قوتي بفلا لوري ينبغي kó fi ilé ìsílẹ̀ láìṣe ìkọlù lèkọ́ òmìnirin iná bọ̀ àwọn oníkùnwọ̀n mímọ̀ tààdúnà lè rú nígbà tí wọ́n sọ fáwọn èèyàn wọn Ipe ẹ̀yin èèyàn wa nígbà tó jẹ́ pé ọlọ́run ní ilẹ̀ sí ìyàtọ̀ sọ́lọ́run ọba tọ̀ kò sí ń tọ́ka wá pẹ̀lú yín mọ́ kódà ẹ̀sìn fẹ́ǹsì ìran kò sí ń tọ́ka wá pẹ̀lú ẹ̀ ṣàfọ́rọ̀ ní àbíkù àti ti yín lẹ̀ àgbàgbọ́ pẹ̀lú iṣẹ́ ìṣe pẹ̀lú ẹ̀sìn وأنكرنا عبادتكم ما تعبدون من دون الله ẹ̀sìn tẹ́ ń ṣe tẹ́ ń fi ń jọ́sìn pẹ̀lú torí pé àwọn tẹ́ ń jọ́sìn fún un ni wọ́n látàǹfà òṣè yà fásọ wọn ní sàǹfà ní kankan bẹ́ẹ̀ ni wọn ò lọ́pọlọ gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ́ńbò mi pé inna alladhina tad'una min dunillahi lan yakhluqu dhubaban wala ijtama'u lahu gbogbo àwọn èrè tẹ́ ń jọ́sìn fún yìí àwọn nǹkan míì tẹ́ ń jọ́sìn fún yàtọ̀ sọ́nà wọn wọn ò lè ṣẹ̀dá nǹkan kan kódà bọ́ jẹ́ pé ìsinmi wọn ò lè ṣẹ̀dá ẹ̀ kọ́ wá mọ̀jẹ̀ pé wọn ò lóhùn rẹ̀ lọ́wọ́ wọ́n rẹ̀ la wọ́n péjọ láti dá iṣẹ́ ẹyọ kan wọn ò lè dá wà ń yẹ lóbù wọn kò bá rò ṣe án láyẹ̀ sàǹkì lóhùn mi tí esin tó bá yẹ lè gba nǹkan lọ́wọ́ wọn wọn ò lè gbà padà tí esin bá yẹ lè gba nǹkan lọ́wọ́ wọn wọn ò lè gbà padà. Aya yìí, aya tó fi èjáàgùn àlùkò ánì hàn ní. torí pé àkọ́kọ́ ọlọ́run ṣe àpèjúwe pẹ̀lú esin níbi ẹ̀dá àbí ìgbà tó yẹ pé ìṣẹ̀dé esin olórọrùn jù àbí ló kéré jù àwọn tó kéré jù lọ wà ṣùgbọ́n tẹ́ ẹ bá ní kó ọ̀fẹ̀dá tó kéré jù lọ ní òbí fún ṣùgbọ́n ìsì tó ti ẹ̀ka bẹ̀rẹ̀ kárí. ẹlẹ́ẹ̀kejì ni pé ọlọ́run ló ti bẹ́ẹ̀ rí bó ti kéré jù tẹ́yìn sí jẹ́ ìyẹ̀fẹ́ tóbi tẹ́ lọ́pọlọ tẹ́ gbọ́n tọ́ba ilé gba nǹkan lọ́wọ́ yín ẹ̀ nílé gba padà. tí lè ṣubẹ̀ eléyìí tẹ́sí bá gba nǹkan èèyàn ò nílé gba padà. torí pé èsì tọ́ba bà ní nǹkan tó bá ilé gbé nǹkan jẹ immediately ni ó dàjẹ́ ara ẹ̀ kò sẹ́ni tó lè yọ bí bá ti ń gbé níbẹ̀ náà ní ìtumọ̀ ìjà digest táwọn àwọn àfa doctors táwọn náà ti prove ilé ìpele ìtọ́ ni so báwo ni àlẹ́sà àtọ́lá ìgbàlẹ́ pé àlẹ́sà àtọ́lá ló mú àkùrọ̀ àìníwá látọ̀tọ̀ ara ẹ̀ báwo ni ó ti lọ ní ìkàbáyẹ̀ lásìkò yóò tí ò tí ì máa sáyẹ́ǹsì. wọ́n ní maksud mawuwa na kafirina wa huwa hafidu ẹni à ń bá sọ̀rọ̀ ń bí ó ní ẹni tí ń bá kèfèrí sọ̀rẹ́ ẹni tí ń fìfẹ́ hàn sí kèfèrí ẹni tó mú kèfèrí ní alábàkàyà àbí tó lọ yá ápèbò Ibrahim kí ló dé tó lè kọ́sẹ̀ ìwọ dáhùn bá sọ̀rọ̀ pẹ̀lú ànábì Ibrahim fọ́ṣẹ̀ tàbárọ̀ òmìn táàrí kó o ṣe tàbọ́kù rí pẹ̀lú àwọn ẹbí rẹ tí wọ́n ya kẹ̀kẹ́ rí fún ọ̀tọ̀ kàmá tàbárọ̀ Ibrahim min abihi wa qawmi gẹ́gẹ́ bí ànábì Ibrahim bó ṣe ṣe tàbárọ̀ pẹ̀lú ẹbí rẹ àti bàbá rẹ àti ìjọ rẹ̀ sọ á rí bí ànábì Ibrahim bó ti sọ pẹ̀lú júrà ọ̀dọ́ pípé láìsí bẹ̀rù pípé kò sí ń tọ́kọ̀ pẹ̀lú mi mọ́ kò sì sí ń tọ́kọ̀ mi pẹ̀lú iṣẹ́ ìjọsìn fún látòlé lọ ọ̀tá ni wá àyàfi tẹ́ bá gba ọlọ́run ọba bọ́ọ̀lù kan ṣoṣo. Quran ó fún wa ní ìròyìn iṣẹ́ ànábì Ibrahim kìí ṣe pé ó ti tàbákù lásán ìṣú ó ń sìn gangan ọlọ ṣe nígbèkúgbè lálàkọ̀ọ́kọ́ ó sọ fún un pé ó fi lẹ́kùn èyí ni pé tí ọ̀sìn wọ́n ní màtà àbùdú lẹ́nu ìlú ìlà àti ń jẹ́ ń sìn yàtọ̀ sọ́nà á padà dà pẹ̀lú bẹ́ẹ̀ lọ́pọlọ ni ẹ ti wá máa sin kankan tí ò lè mú tí ò lè tí ò lè ṣàǹfààní kankan fún yín kódà gan kò lè sún níbi ọwọ́ àti tẹ́ ẹ bá sùn. tó lẹ́yìn náà wọ́n wá lọ gbé èrè wọn ní sí wọ́yẹ́. nígbà wọn sì fi mọ̀ pé oní náà ní ń sọ̀rọ̀ èrè wọn láburú. kò sí wọn ò ṣe lórí wọn ò ṣe méjì òun náà ni wọ́n àti wípé òun ló gbé èrè àwọn. Nígbà wọn abilé rẹ̀ láti fi ọpọlọ wọn ṣeré tó fi kí wọ́n lè kí ìmọ́lẹ̀ ò lè dé sínú ọpọlọ wọn. Ó ní èyí ṣe tẹ́ǹbì ní ilé rẹ̀ ẹbí léèrè nígbà wọn lò ẹbí ẹ̀gbọ́n àbí bàbá èyí tó dàgbà nù ẹbí léèrè. Ọyọ fún wọn ṣàlàyé tó gbé báwọn kéékèèké yìí. so ẹni ọba gbọ́n nínú wọn yóò tètè reflect wípé kíní yìí àlè kò lè sọ̀rọ̀ kí ló dé dáhà náà mo kí ò lè sọ̀rọ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kẹ̀kẹ́ rí ọlọ́run ti di ọpọlọ rẹ̀ kò lè ronú. tọ́ ohun tí ọlọ́run yọ sílẹ̀ dáa ní kọ́sẹ̀ ànábì Ibrahim lórí ẹni pé ilá ọ̀lẹ̀ Ibrahim lè àbí là ọ̀nà dájúdájú màá wá àforíjì fún ọ eléyìí fi hàn pé kò tọ́ tí mùsùlùmí kó wá àforíjì fẹ́ni tó ti kú sí kèfèrí wípé ọlọ́run foríjì rárá o. so ọlọ́run ọba ó sọ láyé ní pé má kana lin-nabi wal-ladhina amanu an yastaghfiru lil-mushrikeen kì í ṣe ń tó tọ́ ni.

ó ní ìgbà tó bá kú sórí kèfèrí rẹ̀ lópin ìgbà tó bá sì wà láyé a lè máa ṣàdúrà fún ọlọ́run fi mọ̀nà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó bá ti kú ó ti hàn gédéńgbé pé ẹ̀nì ìlẹ́nu. so nígbà náà èèwọ̀ ni kaba wà foríjì wọ́n máa kẹ́ẹ̀mẹ̀ ìfàrù Ibrahim àlẹ́àbí ilá àmọ̀ ìdàkín wàhádà ìyá wọ́n ní àwọn mùsùlùmí lásìkò tí àyà ìsọ̀kalẹ̀ ó wá ń sọ pé wẹ́n ìdí àlẹ́ Ibrahim gan ìbò náà wá àforíjì fáwọn òbí ẹ̀ àwọn náà mọ̀ wá àforíjì fáwọn bàbá wa tó kú sórí ṣírk lọ́nà bá sọ pé ma kana istighfaru Ibrahim nabiyi illa an maw'idatin wa'ada ìyá àìsọ́rọ̀ àforíjì tẹ́ẹ̀rí sí tẹ́ẹ̀rí sí ànábì Ibrahim tó ṣe fáńpà bẹ́ẹ̀ ó ṣe nítorí àti pé àdéhùn tó ṣe fún un pé gbogbo bọ́wá ti lò rí màá tọrọ àforíjì ọlọ́dọ̀ ọlọ́run fún ọ. ṣùgbọ́n gbà náà kò tí ìyẹn àti pé bàbá òun ọ̀tá ọlọ́run fàdámà tàbá ìjàdàdà òun lẹ́yìn ìgbà tó hàn sí ìgbà wo náà hàn sí nígbà tí bàbá ẹ̀ ó ti hàn pé ọ̀tá ọlọ́run nígbà torí pé ó kú sórí ọ̀tá ọlọ́run náà Ṣàbábọ̀ Aminu ó fi ilẹ̀. Inna Ibrahim la awwahun halim. Anábì Ibrahim tẹ̀rí o, èèyàn ni kí máa padà lọ sọ́dọ̀ ọlọ́run gbogbo ìgbà. A máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni tó sì láàánú ní jù ní àánú ojú ẹ̀ lọ́pàá tó fi fẹ́ máa kọ̀ntínú àti máa tọrọ àforíjì fún bàbẹ́ kọ́nà tó kọ̀ fún bẹ́ẹ̀ náà lọ́lọ́run kọ́ fún àlejò Muhammad sọ́nà bá wà ní ọ̀sẹ̀ tó náà sọ pé màá tọrọ àforíjì fún lọ́dọ̀ ọlọ́run àyàtí tọ́nà bá kọ̀ fún mi lórí àbùkọ́ àlejò ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ní máa ámìlì kò láta mi nà wá yìí ṣẹ̀yìn. èyí ni pé kò sí nǹkan kan tí mo lè ṣe lọ́dọ̀ ọlọ́run tó bá wù kó forí gbé ọ tó bá wù kó mọ́ òṣèlú náà forí gbé ọ mi ò ní agbára kan láti fọ́ọ̀ṣì ọlọ́run kó forí gbé ọ. فإن أراد الله عقوبتك على كفرك فلا أتقو عنك ìbá tọ́lọ̀ bá fẹ́ fi ó fìyà jẹ́ ọ lórí kèfèrí tó ṣe àti òní ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير الذي الضعيف وانبناطي ونربا ولا بقل gbogbo alámọ̀rí wa pátápátá gbogbo ẹ̀ ọwọ́ rẹ̀ láti lé wọ̀rọ̀já àdá ilé ìtàbí kọwà a fi ń padà sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú tútú bá nígbà tẹ́kọ̀rọ̀ ìdàmáta tó ipò wọ̀tọ́gbọ̀ọ́ nínú àwọn tó ọ̀fẹ́ à ń padà sórí tó ọ̀fẹ́ tó sì yọrú sí wa masirina ilayka yawma tab'athuna ìpadà sí wa ọ̀dọ̀ rẹ̀ náà láà padà sí lóòjọ́ tó ọba jí wa dé láti inú kábàrí wa wa tuhshuruna ila mawqifil ardi wal hisab nígbà tó bá kó wa jọ níbi dáàbò sí tó ti ṣe tó ti ṣe iṣẹ́ wa tó ti ṣe ìṣirò iṣẹ́ wa eléyìí ó wà nù àdúwà lẹ́bí Ibrahim àti àwọn sàhábẹ̀ rẹ̀ àbí àwọn tí wọ́n gbà tó pẹ̀lú ẹ̀ irú eléyìí ó wà lọ àwọn nǹkan tá a pọ̀ sí àwọn náà a pọ̀ sí pẹ̀lú àdúrà yìí lọ́dọ̀ ànábì Ibrahim láti máa gbà ládùúà ìparí àdúrà wọn náà ni Rabbana la taj'alna fitnatan lilladhina kafaru waghfir lana Rabbana innaka antal azizul hakim ìpè ìwọ ọlọ́run ọba má fi wá ṣe ìtínà fáwọn tó tí wọn gbàgbọ́ mẹ́jẹ̀ káwọn ò jẹ́ fìtínà fáwọn tí wọn gbàgbọ́ oríjì wa wọ ọlọ́wọ́ bá wa dájúdájú ìwọ ni olúborí àkíyìn ìwọ lọ́kọ̀ ọ̀jọ̀gbọ́n. àfáà onímùyẹ̀kà ó ní ìwọ ọlọ́wọ́ bá látẹ̀jà alùnà fitna tẹ̀lé lẹ́bí ìlàkàfàrù bí àdábí náà lẹ́nà بعذابك لنا أو تسلط أو تسلط الكافرين علينا ipe wọn lọ́wọ́ bá mọ́sẹ̀ fi wá ṣe fìtínà fáwọn tí wọn gbàgbọ́ èyí ni pé kó ìyà jẹ wá látọwọ́ wọn àbí kó fún wọn lágbára lórí wọn lórí wọn àbí kó fún wọn lágbára lórí wa fáyà tòlú nànà àǹdí nìna kọ́ ọmọ fìtínà wa lórí ẹ̀sìn wa أو يظهروا علينا فيفتنوننا بذلك àbí tí ó ní agbára lórí wa wọ́n a máa ṣìṣínà wa lórí ẹ̀. wọ́n a máa sọ pé lẹ́wùkáàdà àwọn láì àlàhàp ìbáipẹ́ lóòótọ́ àwọn ilé orí òdodo náà wà ní um máa àkọ́ọ̀bà mahadal àgá ìjì واستر علينا ذنوبنا في غسل والدي ẹ̀ṣẹ̀ pẹ̀lú pé o foríjì wá bí a kú ìka àmìnà rọ́fẹ̀rẹ̀ torí pé o sàmójúkò fún wa ìwọ ọlọ́run ọba wa innaka anta al-azizul hakim torí pé wọ ọlọ́run ọba ìwọ ọba olúborí alladhi la yughalib ẹni sẹ́nìkà kan ò lè borí ẹ̀ alhakim ọba ọ̀jọ̀gbọ́n fi àfúwálìhí wà fàálì níbi gbogbo tí ń sọ àti tí ń ṣe nífẹ́ ọ̀jọ̀gbọ́n ni torí àsìkò orí eléyìí láti dúró èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kókó wa ní lábẹ́ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kókó orí ẹ̀jẹ̀ wa. السلام عليكم ورحمة الله وبركاته